ولا لسان فقد برئ من الإثم وعدى وظيفته ومن أنكر بحسب طاقته فقد سلم من هذه المعصية ومن رضي بفعلهم وتابعهم فهو العاصي nínú ẹgbà wa hadith tí ọ̀kan náà àwọn ìyá wa mọ̀mí nígbà wa àwọn náà ni umu salama orúkọ wọn ni Hind bintu abi umayya hudhaifa radiyallahu anha ọ̀kan náà àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó ní umu salama umu salama yìí àdàpè tá à ń pè ní ìyá sálámà ó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ débi pọ́gọ́rọ̀ èèyàn fẹ́ mọ ọkọ̀ tí ń jẹ gangan mọ́ umu salama orúkọ rẹ̀ ní hind bint abi umayya hindu gangan ni orúkọ rẹ̀ tí í ṣe ọmọ abu umayya abu umayya yìí náà ní ń pè ní Hudhayfa ó gbà látọ̀dọ̀ anábi sallallahu alayhi wa sallam wọ́n ní anábi sọ wípé innahu yusta'malu alaykum umara pé àsìkò kan bọ̀ tí wọ́n máa yàn fi ṣe aláṣẹ lẹ́yìn lórí yustamal aleikum umara wọ́n máa gbéṣẹ́ lé àwọn kan lọ́wọ́ tí wọ́n sì máa jẹ́ aláṣẹ lẹ́yìn lórí fata'arifun ẹ máa ráwọn nǹkan tó bá yín láàmú nínú ìṣesí wọn mínàlẹ̀ ọ̀rọ̀ àwọn nǹkan tó jọmọ́ tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ nínú ka dáadáa ẹ mọ̀ rí nínú sẹ̀sì wọn eléyìí ni kakọ́ wọ́tẹ̀nkìrón ẹ sì tún máa rí àwọn nǹkan tí ọkàn yín ó kọ̀ tẹ́ẹ̀ ní nífẹ̀ẹ́ sí nínú sẹ̀sì àwọn tí ó mọ̀ lórí fún yín tó bá dọwọ́ kẹyìn ayé fàmàǹkẹ́ríà ẹni tí ó bá fi ọkàn rẹ̀ tó fi kọ àìda tí ń bẹ lọ́wọ́ àwọn olórí wọ̀nyí tó fọkàn kọ́ látara wípé kò ní kápá láti lè fọwọ́ kọ́ fákọ̀dì bari a onítọ̀hún ó ti má kúrò níbi ẹ̀ṣẹ̀ ó sì ti sojúṣe rẹ̀ náà nìyẹn ẹnu pọ́ fọkàn kọ́ kódà kọ́ mọ́ sọ jáde onítọ̀hún ti ó ti sojúṣe tẹ̀sìn fẹ́ kó ṣe wàmọ̀ ni à ń kẹrọ fọkọdí sẹ́lẹ̀ ẹni tó bá sì ní kápá láti lè sọ síta tó tako nǹkan yẹn pé nǹkan yìí o kò dáa o ẹnikẹ́ni tó rí ó ṣe kò dáa náà ní jẹ́ fọkọdí sẹ́lẹ̀ onítọ̀hún ti là níbi ẹ̀ṣẹ̀ yẹn nìyẹn ṣùgbọ́n wàlákin òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n man radiya wa taba'a ẹ̀ṣẹ̀ bimana wàlákin al-ithma ala man radiya wa taba'a ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yóò máa bẹ fún gbogbo ẹni tó yọ́nú sí ìbàjẹ́ nítorí wípé àwọn tó ń ṣe ìbàjẹ́ yìí àwọn èèyàn ńlá ni wọ́n ń ṣe ìbàjẹ́ ọ̀hún gbogbo ẹnikẹ́ni tó bá wá yọ́nú sí tó sì ń tẹ̀lé ìbàjẹ́ ọ̀hún qalu ya Rasulullah àwọn sọ̀hábà wọ́n wá nírè òjíṣẹ́ ọlọ́run bọ́rọ̀ bá wá rí bó ṣe wí yìí ta láwọn kan tí wọ́n jó lórí fún wa tá a sì tún kẹ́fín àwọn ìbàjẹ́ kan nínú ṣẹṣẹ wọn aláàánú ọkọ̀ ti lò wọ́n jẹ́ ní a lè gbógun tì wọ́n bí ká dojú ìjà kọ wọ́n kọ́ lọ́la anábìnrin rárá o ẹ má ṣe bẹ́ẹ̀ o pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n rí ká máa ṣe yìí ẹ má dìde ìjà láti dojú kọ àwọn olórí yín ma aqamu fiikumus sala lókùrúgbà tó ṣe wípé wọ́n ń kírun lórúkúrúgbà tó ṣe wípé àárí wípé wọn ò yé máa kírun wọ́n sì ń pa àwọn èèyàn láṣẹ láti máa kírun ṣùgbọ́n àwọn ibi tó kù sí yẹn ẹ máa ṣàlàyé fún wọn ẹ sì máa bá wọn bẹ́ẹ̀ lọ́rùn lórí ẹ̀ ẹ má jáde láti lè gbógun ti wọn. àfọwọ́ Sheikh Ibn Uthaymin rahimahullah ṣáájú ká tó lọ bí ṣẹ́rí wọn wọ́n ní ìtumọ̀ mankariya bi qalbihi látọ̀dọ̀ àfáwà imam nawawi wọ́n ní mankariya oná ẹlẹ́ni tó bá kọ ẹ̀ṣẹ̀ bi qalbihi pẹ̀lú ọkàn rẹ̀ walam yastati inkara bi yadin wala tí ò ní kápá láti lè fi ọwọ́ tàbí ahọ́n kọ́ fakod bari amnal ẹni yẹn ti là kúrò níbi ẹ̀ṣẹ̀ wa adda wazifata ó sì ti ṣe iṣẹ́ rẹ̀ bó sì yẹ kó ṣe wa man ankara ẹni tó bá ti tako ìbàjẹ́ bi hasabi taqati lókùrú bí agbára rẹ̀ bá ṣe máa taqati una quwwatihi aw qudratihi faqad salima min hadhihi al-ma'siyah irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ti là kúrò níbi ẹ̀ṣẹ̀ wa man radiya bi fi'lihim wa taba'ahum gbogbo ẹnikẹ́ni tó bá yọnu sí iṣẹ́ ìbàjẹ́ tó ń bẹ lọ́wọ́ àwọn olórí tó ń dunnú sí tó sì ń tẹ̀lé wọn lérí ẹ̀ fahuwal aasi ẹni yẹn gan ni kí ni hadithi anabi <clears throat> sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba máa ń fi ìmọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ọlọ́run fi máa mọ ànábì sallallahu alaihi wasallam tó bá yá àwọn kan padà máa jó lórí léyìn lérí wọ́n máa ṣe tọ́lọ́run wọ́n sì tún máa ṣe pálapàla náà ẹ mọ ní tí ò ká mọ́ wọn lọ́wọ́ ẹ mọ ká mọ́ wọn lọ́wọ́ ìṣesí tí bánú ṣe a tún máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó dọ̀tí ipò yẹn a máa rí lára wọn sòrò àwọn táwa jọmọ lẹ́yìn ṣé ká máa kọ́ṣe ìṣesí ọ̀hún ni ànábì ní rárá káfọkàn kọ́ tó wáyé pé àlágbára láti lè sọ̀rọ̀ káfọkàn kọ́ ẹni tó bá fi ọkàn kọ́ ó ti là kúrò níbi ẹ̀ṣẹ̀ yẹn wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ fún un ẹni tó bá sì fa hán <clears throat> tó fi kọ́ pẹ̀lú pọ́lọ́hún fún lágbára ó sì fún nígbà láyè láti fa hàn àbọ̀wọ́kọ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ti là kúrò nínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n gbọ́ ẹnikẹ́ni tó bá wá ń yọnu sí ẹ̀ṣẹ̀ wọn látara wípé <clears throat> ẹ̀ṣẹ̀ yìí àwọn èèyàn ńlá ni wọ́n wà ń di ẹ̀ tọ́wọ́ pé kò dáa ni kò yẹ kí lágbájá náà máa ṣe ìdí nìyẹn tí wọ́n náà fi ń tẹ̀lé wọn lórí ẹ̀ṣẹ̀ wọn wọ́n jẹ́ ká mọ ìpérò ẹni báyìí ní kíni o ńlẹ̀lẹ́ṣẹ̀ àwọn sọ̀hábà kọ́lọ́n kó bá yọnu sí wọn wọ́n ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run pé njó lẹ́tọ̀ọ́ bí ká dìde ká múra àjà láti kojú àwọn tí wọ́n jẹ́ àwọn olórí wa gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń ṣe protest tí wọ́n ní àwọn ń ṣe wọ́de àwọn fẹ́ yọ olórí kan nípò àwọn bíi méjìlá tí wọ́n máa tò káàkiri ẹsẹ̀ títì anábì sọ fún ọjọ́ náà wípé là rárá o ma aqamu fikum as-salah lókùrúgbà tí àwọn wọ̀nyí tí wọ́n ti ń jọ́sìn fọlọ́run tí wọ́n ń kírun eléyìí kò lẹ́tọ̀ fún yín láti lè gbógun tí wọ́n ọwọ́ muslim afọ́wà muslim ni wọ́n gba hadithi wa <clears throat> nínú hadithi yìí bákan náà ajẹ́ká mọ̀ wípé nínú orísìí tánàbí fi ní kẹ́ mọ́ gbógun tí wọ́n òun náà ni pé akírun ni wọ́n ìta gbọ́yé táwọn àfáà máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí òun náà ni pé ẹni tí bá ti ń kírun a lè pè ní kèfèrí mọ́ àyàfi tẹ́rí mi bá wá rírí nǹkan tí bá ń ṣe tòdí yẹn tánàkà sálàm fi sọ pé ẹ̀ gbógun tí wọ́n lókùrúgbà tán bá ti ṣe kíni o tán bá ti ń gbé dúró so nínú hadith yìí náà a tún rí pàtàkì àbíọlá tó ń bẹ fún òkìkí nínú hadith yìí bákan náà kí ni ìbáṣepọ̀ hadithi pẹ̀lú báàbù tá à ń ṣàgbéyẹ̀wẹ̀ ìbáṣepọ̀ tó ń bẹ́ńbẹ́ ó <clears throat> náà ni wípé òjíṣẹ́ ọlọ́run ọba ní sallallahu alayhi wa sallam man ankaro faman kariha fakod baro'a wa man ankaro fakod salima kéèyàn ó fọkàn kọ ìbàjẹ́ èyí tó ń wáyé látọ̀dọ̀ olórí àmì pé èèyàn bọ́ níbi ẹ̀ṣẹ̀ yẹn nù ṣùgbọ́n kéèyàn wá rí pé ẹ̀ṣẹ̀ nítorí pé ó ti dànkó kéèyàn náà tún wá máa pọ́n ẹ̀ṣẹ̀ ń léwé èèyàn náà ti bá wọn wà nínú ẹni tó lẹ́ṣẹ̀ yẹn nìyẹn so ó jẹ́ kọ́ yí wa wípé ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ọmọ jẹ́ kódà kó ṣe pé ìmáàmù Mákà òun ní wùwẹ̀ ẹ̀ṣẹ̀ òun lókùrú wàtá bá ti mọ̀ pẹ́ṣẹ̀ ni kò sí ìtọ́kàn wàá pẹ̀lú ẹnikẹ́ni tí ìwà ẹ̀ṣẹ̀ yẹn tó bá wáyé látọ̀wọ́ ẹ̀ tí wà ní kámọ̀ kámọ̀ wò wípé èèyàn ńlá ń lẹni tí ń wo ìwà ẹ̀ṣẹ̀ ọ̀hún. wal hadith asadis hadith ẹlẹ́ẹ̀kẹfà an ummil mu'minin ummul hikam zainab bintu jash رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها فزعة يقول لا إله إلا الله ويل للعرب من شر قد اقترب فتئ اليوم من ردم يأجوج ومأجوج مثل هذه وحلق بأصبعيه الإبهام والتي تليها فقلت يا رسول الله أن نهلك وفينا الصالحون قال نعم إذا كثر الخبر متفق عليه nínú ẹgbà wa tí ọ̀kan náà àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam náà ni wọ́n tún ṣe ẹgbà wa hadithi àwọn náà ni Zainab bintu Jahsh kúníyà tiwọn òun náà ni Ummul Hikam Zainab bintu Jahsh kọ́lọ́n kó bá a yọ ní sí wọ́n ní anabi sallallahu alayhi wa sallam dakhala alayha ayé ala zainab anabi wọnú ilé tọ̀ ìyàwó zainab lọ́jọ́ kan anabi lọ bá nu yàrá anabi wọlé lọ bá fazan lẹ́ni tí ìgbọ̀n pẹ̀pẹ̀ ìwárìrì tó bá anabi sallallahu alayhi wa sallam bí kí ẹ̀ ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn bánabi ṣe wọlé lọ já wọlé lọ bá ìyá Zainab bintu Jahsh ọ̀kan náà àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run anabi wa ń sọ gbólóhùn la ilaha illallah pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí àfọlọ́hún ní sọ ti pé a rí nǹkan tó já wa láyà la ilaha illallah pé ìyẹn túmọ̀ sí pé téèyàn bá rí nǹkan tó <clears throat> jọyàn lójú púpọ̀ kò sí láìfi téèyàn bá sọ gbólóhùn la ilaha anabi ni wailun lil arab min sharrin qad iqtarab pé ègbé fún gbogbo àwọn Lárúbáwá min sharrin qad iqtarab níbi aburú kan èyí tó ti súnmọ́ pẹ́kípẹ́kí àwọn afọ́nímọ̀ tafsir àwọn afọ́nímọ̀ àlàyé hadith wọ́n lil arab tánàbí sọ́ńbẹ̀yẹn ànábì kan dàkọ àwọn lárúbáwá ni ọ̀rọ̀ yóò mọ lórí àwọn lárúbáwá nìkan gbogbo ẹ̀dá ègbé ni fún wọn ṣé ègbé tànábì sọ yìí ànábì gbèrò ṣíṣépè nira ànábì ń sọ eléyìí ní sọ wípé ntọ́ kéèyàn ó ṣe téèyàn wá fi ń falẹ̀ ẹni tó bá lọ gbé èèyàn tó bá gbé lábẹ́ ni wailak ègbé rẹ̀ that is ó ti sọ ìfanù. So ó sì ti ń kọ lẹ́tà sí àbùkù ó ní túmọ̀ wáyélú níbí pé wáyélú lil arab a ó ṣe fún gbogbo ẹ̀dá o min sharrin qad iqtarab níbi aburú kan èyí tó ti súnmọ́ pẹ́kípẹ́kí táwọn ò sì mọ̀ pé aburú ọ̀hún ti dé nítorí pé fúti al-yawm anábìíní lẹ́ni ó ti jẹ́ sísí min radmi ya'juj wa ma'juj ó di ìsọ́ tí wọ́n fi hánà yajuj àti majuj tí wọn ò jẹ́ kí wọ́n ráàyè wọlé sínú ìgbésí ayé àwọn ọmọnìyàn ó di ìsọ yẹn ó ti sí lẹ́ni mithlu hadhihi ní dèédé ìtànàbí ìṣẹ̀yí wàhálàkà bí usbu'ayi al-ibham ọmọ níka anabi sallallahu alayhi wa sallam ọmọ níka rẹ̀ méjì anabi wa halakọ̀ ẹ̀ ibẹ̀ náà ti fa halkọ̀ yọ sákùú wàhálàkọ̀ anabi wa ṣe báyìí alìbọ̀hám ọmọ àtàǹpàkò báyìí wọ́lẹ̀ ti tẹ̀lé ya àti ọwọ́ tó tẹ̀lé anabi wa ṣe báyìí pípé in tó ṣe déédéé eléyìí ó ti lu níbi odi ìsọ tí wọ́n fi dé àwọn Yájúj àti Májúj tí wọ́n fi dì wọ́n tí wọ́n fi dé wọ́n jáde sínú ìgbésí ayé ọmọ ènìyàn fakultu ya Rasulallah ìyá wa Zainab wa ní ìrè òjíṣẹ́ Ọlọ́run anuhuliku anáhìlìkù wàfíìnà sọ̀lẹ̀hùn ǹjẹ́ ní ó rọrùn kí parun kó dé wá bá wa nígbà tó ṣe wípé àwọn ẹni re wọ́n sì ń bẹ ní àárín wa ǹjẹ́ léyìí lè ṣẹlẹ̀ bí kọ́ọ̀l anábì dáhùn wípé naam ìparun lè dé báyìí táwọn ẹni re sì ń bẹ láàrin yín nígbà tó bá ṣe pé yìí dá káfúrò alkhabath tó ṣe pé àwọn ẹ̀dọ̀ tí èèyàn ló tó bá jẹ́ pé àwọn ẹni ìdọ̀tí ló pọ̀ jù táwọn ẹni ire tó wà ń bẹ́ẹ̀ péréte ni wọ́n ìbínú ọlọ́run lè sọ̀kalẹ̀ hadisi mutafakun alẹ́ hadisi yìí ó ń ṣàlàyé fún wa <clears throat> nípa àwọn ẹ̀dá kan táǹpé wọn ní Yájúj àti Májúj àwọn ẹ̀dá yìí ẹ̀dá ọlọ́run ni wọ́n wọ́n sì pọ̀ lóǹkà tí wọ́n bá ń rìn wọ́n máa ń rìn lọ́wọ́ọ̀wọ́ ni fẹ́tẹ́fẹ́tẹ́ báyìí lójú wọn rí tí wọ́n bá ń lọ tán bá débi odò kan tán bá kẹnu odò yẹn wọ́n mú odò yẹn wọ́n mú gbẹ̀lì kò ní sẹ́gun kankan bẹ̀rẹ̀ tí wọ́n bá gbanú oko kọjá <clears throat> mùjára àdúgbò wọn kọjá tán bá ti kọjá tán báyìí gbogbo oko yẹn yóò ti di eérú so báyìí ni àwọn èèyàn yìí ṣe ń ṣe kó tó di pé ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run àwọn afáyà pẹ̀lú ẹ̀rẹ́ sànábì ni àbí kìí sànábì ọlọ́run aláàlá kò síbi tá à ń lọ nìyẹn Dhul-Qarnayn òun ni ọlọ́run subhanahu wa ta'ala ó fún lágbára láti lè mọ odi ìsọ́ kó fi dí àwọn ẹ̀dá yìí ní òjò wọn ráàyè wọlé sínú ìgbésí ayé àwọn yàmá òun ló ṣe léyìí <clears throat> ìgbà tó ṣe léyìí ojoojúmọ́ làwọn ẹ̀dá yìí ni wọ́n máa lu odi ìsọ́ yẹn torí pé níta fi ṣe odi ẹ̀yọ́ òjé òjé bí aluminium bí irin òun náà fi ṣe wọ́n wá ń yọ so títí títí tó fi di bí fẹ́ǹsì ńlá táwọn ẹ̀dá yìí ò fi ráàyè kọjá wá sí ìgbésí ayé ẹ̀dá ọmọnìyàn máa ṣùgbọ́n lójoojúmọ́ làwọn ẹ̀dá yìí máa ń gbìyànjú pé àwọn fẹ́ lu fẹ́ǹsì odi ìsọ́hùn káwọn bá ráyè gbàbẹ̀ wọlé ká tún máa ṣe ìsẹ̀mí àwọn ẹ̀dá báṣubàṣu tá bá ti wá gbẹgbẹgbẹgbẹ tó bá ti dálu nílùú tó yẹ pé tá bá korí bọ̀ orí wọn lè gbàbẹ̀ wọ́n wà ní ẹja sinmi lónìí tó bá dọ̀la káfẹ́ ká wá ṣe tán ká wọlé ṣùgbọ́n wọn ò ní rántí ṣe insha Allah <clears throat> gbàtí bá adijọ́ kejì kí ni yóò ti sọ di padà wọn ò tún lu wọn ò tún lu déédéédé tó lè gbà wọn wọn ní ẹja filẹ̀ báyìí tó bá dọ̀la kákúbẹ̀ kan wá wọlé gbàtí ó bá tó dijọ́ kejì yóò ti ti di torí pé wọn ò rántí ṣe inṣàlá nínú lúlu tí wọ́n lu tó irú déédé báyìí lọ́lọ́run fi ha anabi sallallahu alayhi wa sallam lórúkọ yẹn anabi fi sáré pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́sọ́dọ̀ kan náà àwọn ìyàwó ẹ̀ pé wàhálà ti dé ọlọ́run ti fi hàn mí ṣé èsì pé àwọn yáájú ju ti fẹ́ wọlé báyìí tó kí wọ́n ti lú nǹkan yẹn lò ṣùgbọ́n pẹ̀lú tánàbí sọ fún wa ó ní wípé wọn ò lè wọlé títí dìgbà tọ́lọ́wọ́n fi gbé ànábì Ìsá ọmọ Mariam dìde tí ó fi wá sáyé ànábì Ìsá ọmọ Mariam ìgbà tó bá wá sílé ayé yóò pa ẹ̀dá kan tó ń pè ní Masihu Dajjal ara àwọn ẹ̀dá aburú tí wọ́n wà sáyé tó bá dọwọ́ kàn ayé ni gbàtánàbí Ìsá bá pa ẹ̀dá yìí ìgbà yẹn ni àwọn Yájújù àti Májújù ra ìwọlé ọlọ́run ó sì sọ fún ànábì Ìsá pé àwọn tó ń wò yìí ò ní kápá lérí wọn kó ìwọ àtàwọn tó bá gbọ́ lọ́hùn gbọ́ <clears throat> ẹ̀kọ́ra yín kùn lẹ́lẹ̀ ẹ lọ sórí òkè kan tó bá tàbá bọ́ sórí òkè yìí àwọn ẹ̀dá yìí ó bẹ̀rẹ̀ sí ni máa ṣe ayé bàlàbàlà gbogbo omi náà mú gbẹ oúnjẹ lóúnjẹ gbẹ jíjẹ pa àwọn èèyàn oríṣiríṣi wọ́n sì pọ̀ so títí tánàbí sófin padà wà bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn tó ẹ̀sẹ̀ àpà wọn gbogbo wọn ó kú lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí lẹ́yìn ìgbà tán ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílé ayé ni ọlọ́run wá fi àwọn ẹ̀dá yìí hàn nábì sallallahu alayhi wa sallam lórúkọ kan in tí wọ́n ti lu yìí ó ba ànábì lẹ́rù pé ẹ̀ àwọn kìíní yóò wọlé rè ṣùgbọ́n ibi tí wọ́n lu yẹn náà padà dí torí pé wọn ò ní sọ insha torí pé dọ́tí wọn ò bá láǹfààní àti lè jáde wọn ọ̀ràn ti ṣe inshallah tó bá dijọ́ kejì kò ní dí wọn wà ara gbẹ̀lẹ́gbẹ̀ wọn ò fi jáde àwọn ẹ̀wọ̀n yìí làwọn tá ń pè ní Ya'juj àti Ma'juj <clears throat> òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé táwọn yìí bá wọ inú ìsẹ̀mí ilé ayé wọn bà ayé jẹ́ wọn ó sì bàgbèsè ayé àwọn èèyàn jẹ́ ìyá wa Zainab wọ́n bí òjíṣẹ́ Ọlọ́run wípé eré òjíṣẹ́ Ọlọ́run anáhìlẹ̀ kò wà fínà sọ̀rọ̀ ṣé ìparun lè jẹ́ tiwa nígbà tó ti pa àwọn ẹni rè náà wọ́n lè mọ́pọ̀ o wọ́n sáwà láàrin wa òjíṣẹ́ Ọlọ́run wa ní kọ́ọ̀lá náà ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ ìdàkàtúrà al-khabath tó bá ti di pé àwọn ẹni ìdọ̀tí àwọn ẹni ẹ̀gbin àwọn ni wọ́n pọ̀ jù ló ń kà láàrin àwọn yẹn sọ̀tà <clears throat> tẹ́ bá kó ọgọ́rùn èèyàn jọ kẹ́ ẹ tó ráwọn èèyàn tó jẹ́ èèyàn dáadáa tó jẹ́ ní ọlọ́run ẹ ti máa kà bíi seventy àwọn ẹni bú so tó bá jìdí pé àwọn ẹni bú ni wọ́n pọ̀ ju àwọn ẹni rere lọ anytime níbi iná ọlọ́run lè sọ̀kalẹ̀ nírú àwùjọ bẹ́ẹ̀ so kí ni ìbáṣepọ̀ <clears throat> àdìsí tí a kà yìí àti báàbù yìí ìbáṣepọ̀ rẹ̀ náà ni wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi máa ń ṣe wáàsí fún àwọn ìyàwó rẹ̀ nínú ilé lóru òun lànàbì jáde yìí tó lọ bá ìyàwó ẹ̀ sallallahu alaihi wasallam èyí tó bá sọ yìí tó bá sọ tó sọ fún yìí ara wáàsí ni ara wáàsí òun lànàbì ṣe fún yìí so ìyẹn túmọ̀ sí wípé nínú ẹ̀kọ́ Islam òun náà ni kí baálé ilé kó máa fi ọ̀rọ̀ ọlọ́run kó fi máa bọ́ àwọn ará ilé rẹ̀ láti lè kọ́ sí anabi sallallahu alayhi wa alayhi wa sallam. bákan náà téèyàn bá rí nǹkan tó jọyàn lójú tó yàyàn lẹ́nu kò tako sunna kéèyàn sì la ilaha illallah nítorí pé anabi sallallahu alayhi wa sallam ìgbà tánabi wọlé lọ bá umu salama lẹ́yìn tí ń gbẹ pẹ́pẹ́pẹ́pẹ́ nítọ́jà ìlẹ́nu anabi ní pé la ilaha illallah sèyàn á máa sọ gbólóhùn yìí náà téèyàn bá rí nǹkan kan tí ó jọyàn lójú àbí nǹkan kan tó bá yàn lẹ́rù so ní túmọ̀ la ilaha illallah tánàbí ṣe ń bí. bákan náà ànábì dárúkọ àwọn yájúj àti májúj àwọn yájúj àti májúj yìí àwọn àáfàá wọ́n ṣe ìyá wọ́n sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ wípé ṣé àrọ́mọdọ́mọ ànábì ádámọ̀ náà ni wọ́n ni àbọ́lọ́hún tún dá ẹ̀dá tiwọn lọ́tọ̀ èyí tó tẹ̀sùn ọ̀jù nínú ọ̀rọ̀ àwọn àfa òun náà ni pé nínú àwọn àrọmọdọ́mọ ànábì ádámà àwọn kan náà yà báwọn àwọn kan nu <clears throat> tọ́lọ́run sì ṣe wọ́n ní fìtínà fáyé tó di ọwọ́ kẹyìn ayé tó nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tánàbí ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ ọ̀kan ní ọ̀rọ̀ àti Ma'juj bákan náà nínú nǹkan tá ń nínú ọ̀nà tánàbí sallallahu alayhi wa sallam máa fi ṣàlàyé ọ̀rọ̀ ànábì máa ń mú àpèjúwe máa ń ṣàkàwé kọ́rọ̀ bá lè yé eléyìí jẹ́ ẹni tó gbúdọ̀ jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ tí ń bẹ fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ èèyàn gbúdọ̀ máa ṣàkàwé àfiwé tí ó fi jẹ́ kọ́rọ̀ yẹn kó yé àwọn ẹni tẹ́yàn ń bá sọ̀rọ̀ ìgbà táwọn Yájúj àti Májúj tí wọ́n ti lu fẹ́ǹsì wọn tánàbí àkànṣe kó wọ́n ti lu àwọn èèyàn onímọ̀túmẹ̀ ṣùgbọ́n ànábì so àlàyé eléyìí ti yí báyìí pé déédéé ibi tọ́mọ́nìkan gba abẹ kò lè gbà wọ́n ná ṣùgbọ́n tí wọ́n bá dáwọ́ dúró wọ́n padà fẹ́ lójú o so ọ̀rọ̀ yìí bọ́lá wọn ti fi hàn nẹ́bí sallallahu alayhi wa sallam ẹ̀rù bá pé ah wàhálà ti dé o sọlá nẹ́bí sallallahu alayhi wa sallam fi sáré lọ bá ìyàwó rẹ̀ tí í ṣe ìyàwó Zainab bintu Jahsh bákan náà wailun lil arab ègbé kó máa bá àwọn lárúbáwá àwọn àfáà wọ́n ní wọ́n dárúkọ lárúbáwá ń bí yìí nítànàbí gbà lérò ní gbé gbogbo ẹ̀dá torípọ́ lọ́wọ́ bá ní wa ma arsalnaka naam illa rahmatan lil alamin ọlọ́run ọ̀dá nàbí sallallahu alaihi wasallam kò sì ránṣẹ́ bí ìṣẹ́bí kọ́ máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé so yìí dànù al-arab tánàbí dárúkọ ń bí bí mana annas gbogbo ẹ̀dá ni ìbáṣepọ̀ báàbù yìí òun náà ni wípé táwọn ẹni ìbàjẹ́ bá ti pọ̀ káwọn ẹni rẹ náà máa gbìyànjú láti pọ̀ ló ń kà torí pé pípọ̀ ló ń ka ẹni rẹ a máa dènà ìpinnu ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n púpọ̀ ló ń ka àwọn ẹni bí a máa ṣokùnfà ìbínú ọlọ́run kọ́lọ́run bá tí ọlá rẹ̀ ga kó má bínú sí wa alhadith asabi hadith ẹlẹ́ẹ̀keje an abi sa'idin al-khudri radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس في الطرقات فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أتيتم فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقا قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف ونهي المنكر متفق عليه Ah, nínú ẹgbà wa fọwọ́ Abu Sa'id al-Khudri kọ́lọ́mù bá kọ́ bá ayọ́ ní sí wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ pé iyyakum wal julusa fi turuqat òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ sọ́ra níbi ìmọ̀ jókòó sí àwọn ààyè ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá tó kébi tẹ́ jókòó sí wọn àwọn tí ń lọ tí ń bọ̀ wọn mọ̀ kọjá wájú yín báyìí òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ sọ́ra fún ìmọ̀ jókòó sírò àwọn àyè bẹ́ẹ̀ àwọn àyè yẹn náà máa ń pẹ̀lú àwọn jungles àwọn àyè tán ń tayò àwọn àyè tán ti mutí gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ báyìí wọn máa rí ẹni yẹn sì máa sọ nǹkan kọ̀ọ̀kan lórí àwọn tó kọjá òjíṣẹ́ ọlọ́run wa ń kí wa nílọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ sọ́ra fún ẹ máa jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà faqalu ya Rasulullah àwọn sàbúrà ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run man lana min najalisina bud àwa o ó ń bẹ nínú wa tó ṣe pé àrọ́gbọ́n dá sí ká má jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà bóyá sí ẹwà lọ́gbà bẹ́ẹ̀ bóyá ìdí mi náà lọ́gbà bẹ́ẹ̀ kò sí tá a ń ṣe a ń sọ̀rọ̀ láàrin ara wa tàbá bẹ́ẹ̀ faqala sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run wa ń sọ wípé fa tẹ́ bá ní bùkátà béèrè fún kẹ́ máa jókòó sójú ọ̀nà tó bá wá rí bẹ́ẹ̀ fa'atu tariqa haqqo ẹ máa fún ojú ọ̀nà ní ẹ̀tọ́ ẹ̀ ẹ fún ojú ọ̀nà ní ìwọ̀ tó tọ́ sí qalu wa ma haqqu tariqi ya wọ́n ní kí ni ẹ̀tọ́ tó yẹ kí mùsùlùmí máa fún ọ̀nà qal anábì wípé kadhul máa rẹ ojú ẹ̀ ńlẹ̀ torí pé lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó dúró sí wọn ẹni tó múra dáadáa yóò kọjá lójú ọ̀nà ẹni tí ò sì múra dáadáa òun náà kọjá ọ̀sán nìjọ́ kéèyàn má kọjá lójú ọ̀nà ṣùgbọ́n àwọn tó yẹ pé o ò rọ́gbọ́n dá sí iṣẹ́ rẹ ẹgbẹ́ ọ̀nà ló ti ń so bàtà ẹgbẹ́ ọ̀nà ló ti ń ta ọ́ìlì ẹgbẹ́ ọ̀nà ló ti ń ta nǹkan tí yóò fi ń sẹ̀mí tó bá wá rí bẹ́ẹ̀ máa fún ọ̀nà yẹn ní ìwọ rẹ̀ ìwọ àkọ́kọ́ gádùn lè bá sọ̀rọ̀ kéèyàn máa rẹ ojú ẹ̀ lẹ̀ ẹni tí ìjẹmúmu rẹ̀ àbọ̀nà rẹ̀ ọjọ́ mọ́ ẹ̀gbẹ́ ọ̀nà táwọn yóò ti máa lọ tí wọ́n ti máa bọ̀ àkọ́kọ́ nú ẹ̀ gọ́dọ̀rẹ̀ bá sọ rírẹ̀ ojú ńlẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ̀ káfùlẹ̀ àdà káfùlẹ̀ àdà gbogbo nǹkan téèyàn rí pé ó lè ṣe àwọn èèyàn ní sùtà lójú ọ̀nà kéèyàn mú kúrò bẹ̀rẹ̀ kéèyàn dènà sùtà fáwọn èèyàn nínú ìwọ̀ tí ojú ọ̀nà béèrè lọ́wọ́ èmi àti ẹnu ọ̀ ń lọ ọ̀wá rí kan tó na ní òkè ó sì mọ̀ wípé bá tẹ ilé kí ni o táyà rẹ̀ ojú ọ̀wá lọ ọbẹ̀ òun kúrò ńbẹ̀ nínú pé òun fún ọ̀nà ní ìwọ̀ rẹ̀ ní ilé wa bákan náà eléyìí ni kọ́kọ́ rọ́dù ìwọ́ tó mọ̀ pé ojú ọ̀nà lọ́ọ́ jókòó sí àwọn èèyàn tí ń lọ tí ń bọ̀ ọmọ sálámà sí ọ o sì gbúdọ̀ ṣe tán láti máa dáhùn àdápadà sálámà ẹlòmíì bẹ̀ tán bá sálámà sí ní tí ó fi dáhùn ni pé ọ̀kárẹ̀ o tán bá sálámà sí yàn èèyàn gbúdọ̀ dáhùn kò rí wa aleykum salam wa rahmatulah wa barakatu eléyìí ó ti bí ọ̀pọ̀lọpọ̀ oore àti ládàá fún yàn sòdí ní tó wẹ́n tí ń jókòó lójú ọ̀nà náà ọ̀rọ̀ pé mo wá bísì táwọn bá ti sálámà sí ọ báyìí ọ̀ràn yẹn ni kò dáhùn kò dá sálámà yẹn padà wal amru bil ma'ruf iṣẹ́ tí èyàn máa ṣe tó bá yẹ pé ò rí bi ti sí àfi kó jókòó sójú ọ̀nà òun náà ni al amru bil ma'ruf èyàn gbúdọ̀ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wan nahyu anil munkar kéèyàn ó sì máa kọ ìwà àbàjẹ́ torí pé lójú ọ̀nà tó jókòó síhun àwọn èèyàn oríṣiríṣi ni ó máa kọjá mẹ́ ẹlòmíì ní tí ń ṣe ó takò ẹ̀sìn ọlọ́run tó sì wà nípò ẹni téèyàn lè pè ìgbà tó ti wà ń tàun pé kéèyàn fi hikma ọgbọ́n àtòyè kéèyàn fi ṣe kéèyàn fi bá sọ̀rọ̀ wà náà yà ní munkar iṣẹ́ ẹ̀tọ́ ojú ọ̀nà òun náà téèyàn bá rí bàjẹ́ kan lójú ọ̀nà yẹn kéèyàn ó kọ́ mutafakun alayhi hadisi yìí àfọwà Bukhari àti muslim ìpìlẹ̀ rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ àwọn méjèèjì wal hadithu thamin hadith ẹlẹ́ẹ̀kẹjọ an ibn abbas radiyallahu anhuma an rasulullah sallallahu alaihi wasallam ra'a khataman min da'abin fi yadi rajulin فنزعه fatarahahu قال يعمد ahadukum ila jamrati min narin fayaj'aluha fi yadi faqabbala lirajul ba'da ma dhahaba rasul sallallahu alaihi wasallam faqila lirajul ba'da ma dhahaba rasul sallallahu alaihi wasallam خذ آتمك انتفي بي قال لا والله لا أخذه أبدا قد طرحه رسول الله صلى الله عليه وسلم رواه مسلم حديث ẹlẹ́ẹ̀keje àbí ẹlẹ́ẹ̀kẹjọ ó ní ẹgbà wa ti àfáwà abdullahi ọmọ abbas kọlọ́n yọ ní sí bàbá àtọmọ òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam anábì rí òka góòlù lọ́wọ́ ọkùnrin kan golden ring anábì rí lọ́wọ́ ọkùnrin kan bàtà anabi rí fanazahu anabi bá yọ dọwẹ fatọrọhahu anabi sì sọnù wakọl arákùnrin wa ń sọ ya amadu ahadukum anabi wa sọ pé amadu ahadukum ẹnì kọ̀ọ̀kan nù yín ó ń bẹ nínú yín ẹni tẹ́mi rẹ̀ ó máa fà sí ìlà jámọ́rọ́ ẹ̀mí rẹ̀ ó máa fà sí ògùn náà ná látàyé mi min nari látara aná fayajì alùwà fìyẹ́dì yóò wà lọ fi sọ́wọ́ ẹ̀ ìyẹn tó mọ̀ pé òòka tí wọ́n ṣe láti bi góòlù iná ni téèyàn fi sọ́wọ́. fàkìlà wọ́n tún wá sọ wípé lè rọ́jùl ọkùnrin kan bá dàmà dábà rasul sallallahu alayhi sallam nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó lọ wọ́n bá sọ fọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ tánàbí ni kò yọ ọ̀ka ẹ̀kọ́ sọnù wọ́n bá sọ wọn pé khudha khatamak ìbánabí ti lọ lọ́ọ́ mú òkà rẹ kó fi nǹkan rẹ sọ́wọ́ kọ́ọ̀l arákùnrin wọn ni la wallahi fọlọ́n búra o la khudahu abadan mi ò ní mú òkà yẹn láéláé wọ́n kọ́ tọrọ àwọn rasulullah òkà rẹ pa nàbí yọ ọ kí n wá ní mo tó fẹ́ fi sọ́wọ́ yẹn padà láéláé àfáwà Bukhari àti Muslim ni wọ́n gbà wá ah, àfáwà rọwà Muslim àfáwà Muslim àwọn ni wọ́n gbà hadith náà àwọn ni wọ́n gbà wá àwọn ẹ̀kọ́ tí a rí nínú hadith yìí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ onáà ní pé anabi sallallahu alaihi wa sallam tánàbí bá rí nǹkan tó kù dé ẹ̀ka tó pẹ̀lú pánẹ́bì dánẹ́bì ọlọ́run tó sì jẹ́ aṣáájú gbogbo mùsùlùmí ó ní ọtọ́rítì láti fọwọ́ yí nǹkan padà ó sì tún lọ́tọ́rítì láti fi ahọ́n yìí ó sì tún ní ọtọ́rítì láti fi kíní yìí o hmm? ìkórìíra ọ̀fọ̀ọ̀kàn kọ́ ṣùgbọ́n tá a bá wo eléyìí ànábì máa máa gba ọ̀kan lọ́wọ́ ẹni wọ́n yọ ọ́ ó sì sọnù nítorí pé ànábì sallallahu alaihi ànábì ló kíni o bìyádìí àbíbìlì sànà àbíkọ́lì ànábì ló bìyádìí òun lè yí tó sì ìpele tó ga jù nínú ìpele ìmánì ànábì yọ ọ̀kan ànábì yọ sọnù ìgbà tánábì ti lè yọ ọ̀kan yẹn sọnù tó yẹ pé ànábì bá ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ yọ sọnù pé ya lọ́wọ́ ọ̀kan yẹn lọ́wọ́ wa sòwò jẹ́ kó yí wa wípé àṣẹ tánábì bá pa ẹnikẹ́ni ò gbúdọ̀ tún yẹ àṣẹ òun kò gbúdọ̀ yẹ wò èyí ò nú àwọn kan tí a kọ́ ń bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú taari kọ́ nínú hadith yìí òun náà ni wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam atọ́mọtí àti ọmọ ọlọ́mọ anabi máa ń ṣe kíni o anabi máa ń kó wọn ó máa ń kó wọn mára torí pé arákùnrin tó fòkà sọ́wọ́ yìí wọn ò dá ẹni tí í ṣe àrọ́jù ọkùnrin kan òun ni wọ́n tọ́ka sí. Si so don tó ń túmọ̀ sí pé ànábì ó sọ wípé kò sí ìtọ́ka tòun ọkà ànábì torí pòun la fi sẹ́rán so eléyìí jẹ́ kó wá wípé àṣé golden uh, ring ríǹgì tí wọ́n ṣe látara góòlù èèwọ̀ ni fún mùsùlùmí kó lò tí mùsùlùmí bá sì ń lò kọ́mọ̀ wípé jámọ́rọ̀ mìnárì ògúnná kan lòun lò yẹn ò fi sọ́wọ́ kọ́lọ̀n kó sọ wọn bẹ̀ bákan náà ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀rì kí wà tẹ́ni tánàbí lọ tán ẹnìkan wà bẹ́bẹ́ lẹ́nu ẹ̀rí mẹ́ta ló ń lọ mú nǹkan rẹ̀ tíró èyàn bá lè ṣe lójú ayé ànábì sallallahu alaihi bó láwàrà àsìkò táwà wáyé so ẹni tí ó rẹ́rìn sí ọ tó bá ti kúrò ń bẹ́ tí ó yìnbọn sí ọ ọ̀rọ̀ tẹ́ni yẹn ń sọ kò sọ lójú ànábì o mọ́gbà tánábì kúrò ń bẹ́ tán lọ́nà tó fẹ́ nìyẹn pé mọ́dà lóhùn lọ mú nǹkan rẹ tí níbi tí wọ́n sọ sí <clears throat> eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí a fẹ́ ká gbọ́n jáde ń bẹ̀ ò ní eléyìí jẹ́ kọ́lọ́mọba kí wọ́n ṣe àṣàràn kọ̀ọ̀kan wa. wal hadith at-tas hadithu ẹlẹ́ẹ̀kẹsàn-án وهذا الثامن اقرأ الحديث عندك <coughs> wal hadith taasi hadith ẹlẹ́ẹ̀kẹsàn-án ana abi sa'id alhassan albisri annahu aidun anna aida bunu amur radiyallahu anhu dakhala ala ubaidillah bunu zayyad faqal ay bunay inni sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqul inna sharra الرعاء الحطمة فإياك أن تكون منه فقال له اجلس فإنما أنت من نخالة أصحاب محمد صلى الله عليه وسلم فقال وعل كانت لهم نخالة إنما كانت النخالة بعدهم وفي غيرهم رواه مسلم anabi wa muhammad sallallahu alaihi wa sallam nínú ìgbà wa hadisi abu sa'id al-khudri kọlọ́wọ́ bá kó ó ní sàbí kan bẹ tí ń jẹ́ aith bùnà umar bùnà aboru ọ̀rẹ́ òye ọ̀rẹ́ ṣe ní dákàlà ó wọlé lọ bá ubaydullah ibn zayad ó wá ń sọ fún wípé ìrẹ́ ọmọ mi inni sami'tu rasulullah sallallahu alaihi wasallam ó lè mi gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó ń sọ báyìí pé inna sharra ri'ai al-hutama èyí tí ó burú jù nínú àwọn tí wọ́n ń dáran èyí tó burú jù ràá nínú àwọn tí wọ́n ń dáran jẹ adáran jẹ so eléyìí tó kó yíwa wípé nǹkan tánàbí rí náà lànàbí fi ń ṣàkójúwe pé èyí tó burú jù nípa ọ̀rọ̀ àwọn adáran jẹ òun náà ni alhatoma àwọn oúnjẹ tí ó yẹ kí koríko tó yẹ káwọn ẹran yọ jẹ ó gbogbo ẹ̀ ọ ti gbẹ sọ̀rọ̀ jẹ́ kí ọ̀rọ̀ yẹn padà dòwe náà ni pé inna sharra alhatoma that is níbi tí yẹn bá ti fọkàn sí dáadáa oore kan kí wọn wá débẹ̀ tó wá di páfúká ẹ̀wọ̀n bí ó ṣe dùn yẹn tó hmm, sọ nìyẹn pé inna sharra ri'ayi al-hutam èyí tó burú jù nínú àwọn ọmọlẹ́yìn ọ̀nà làwọn tàbá jẹ́ hútọ́mà kí ni túnmọ̀ hútọ́mà ọ̀nà ni kí èèyàn ó ṣe nǹkan kan tó wá kó palarun ìpalára àti ìparun báwọn kan tó pọ̀ fa iyak an takuna minhu arábìnrin ọkùnrin yìí wá ń sọ pé sọ́ra ń bẹ̀ ó kọ́ ọmọjọ́ kan nínú àwọn èèyàn wọ̀nyí fakọ́ọ̀lù allah takuna minhum pé só sọ pé ò tiẹ̀ sí fayak sọ́ra o à ń takuna minhum kọ́ jẹ́ ẹnìkan nínú wọn fàkọ́ọ̀lá láwo hasan basori ó wá sọ fún arákùnrin yìí wípé ijlis joko fa innama anta minu khalat asabi muhammad torí pé ọjọ́ kan nínú àwọn ògùnná gbòǹgbò nínú àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run fàkọ́ọ̀l wàhálì kánàtìlá òmùnú khala njó gbóná gbòǹgbò kan bẹ nínú àwọn wọn ni tó wọn tí mà ìdàkánà ti nùkálà ti bá àdàwọn wàfẹ gẹrí tó bá ṣe wípé àwọn tó jẹ òpò múlẹrú bá àdàwọn wàfẹ gẹrí lẹ́yìn àwọn sàbẹ àti lẹ́yìn àwọn míì irú àwọn yẹn wọn ó sì dúró lérí ẹsẹ̀ òdodo tí ànábì tó ṣáájú wọn tó mú wa wọn tó bá ti pé ọjọ́ tí ń gorí ọjọ́ àwọn yóò bẹ̀rẹ̀ sí máa dára dálẹ̀ wọn kálukú máa ṣe fẹ́ràn ara rẹ̀ nasalla salama abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ yìí kó sì lò ní sábàbí ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa so inṣàlá ta'ala mo rò pé hadith tí ó sì wà níbí bóyá ká láǹfààní kí a ka èyí tọ́pọ̀ ń bẹ ká fi parí báàbò yìí الحديث العاشر حديث لك وعن حذيفة رضي الله عنه لا تدع فوى حذيفة قال لا تدع نبي وسوائك والذي نفسي بيدي ونمفي أن تمي من بلورة مفي براو لا تأمرن بالمعروف dájú sáká àwọ́ ma pàṣẹ ولا تنهون عن àwòrán alìmúkan àwa ó sì ṣiṣẹ́ takuntakun lérí mímọ̀ kọ ìbàjẹ́ kọ́lẹ́láwó idris khalifa wa tún pé jókòó fa innama anta min nukhalati ashabi muhammad naam aw naam walladhi nafsi biyadi la ta'muranna bil ma'ruf wa la tanhawunna 'anil munkar a máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ ìwà àbàjẹ́ áó tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá ṣe áó yẹn ń bẹ̀ yẹn kì í ṣe áó àtfù pé tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá lẹ̀ lè ṣe làyú ṣe kánà lọ ọfẹ́ ìyá ọlọ́run àyẹ̀bọ̀ àtà àlékún ẹ̀kọ́ ọba mi tí yóò mú gbé ìyà kan dìde lẹ́yìn lè rí látọ̀dọ̀ rẹ̀ thumma tad'unahu ẹ wá máa pe ọlọ́run lójú méjèèjì fala yustajabu lakum a sì ní tẹ́wọ́ gbàdúrà yín àdúrà yín ò ní jẹ́ gbígbà rawahu Tirmidhi wa hadithun hasan hadisi yìí ó ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn kókó ọ̀rọ̀ sínú àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni wípé tí àwọn ọ̀rọ̀ kan tó bá dáyàn lójú táwọn èèyàn sì fẹ́ máa ṣe iyèméjì lórí ọ̀rọ̀ wọn téèyàn kẹfin pàwọn èèyàn fẹ́ máa ṣe iyèméjì lérí ẹ̀ èèyàn lè sọ pé walladhi nafsi biyadi mo fi ẹni tẹ́mi mi bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra nínú àwọn àdáàbò islamiyà ni ṣùgbọ́n bàtà tí mo wọ̀ yìí ìyà tí ń jẹ bàtà ojú orí òun fowó orí òun búra gbogbo àwọn eléyìí kò lẹ́tọ̀ọ́ rábò tí ò lẹ́kọ́ mọ́ bákan náà wọ́n jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ gbé pípa àwọn èèyàn láṣẹ dáadáa àti kíkọ̀ wà bàjẹ́ gbígbé jù sílẹ̀ ó máa ń bayé jẹ́ ó sì máa ń ṣokùnfà ìyà fún àwọn tí wọn mọwọ́ mẹsẹ̀ níbi ọ̀ràn tó bá ṣẹlẹ̀ nígbà tó bá ṣe wípé ẹ ráwọn èèyàn tán ṣe bàjẹ́ ẹ dáalé ẹ sọ̀rọ̀ àwọn èèyàn fi dáadáa wọn pátì ẹ ń wò wọ́n ran ẹ sọ nǹkan kan lérí ẹ̀ eléyìí lè ṣokùnfà tí ìyà bá dé kò ní mọ lórí àwọn tán ṣe nìkan bákan náà ó tún jẹ́ kó wa nínú hadithi wípé àṣẹ ẹ̀ṣẹ̀ ìyapa àṣẹ ọlọ́run ìbàjẹ́ lórílẹ̀ a máa dènà gbígbàdúrà yálà fáwọn tí wọ́n ń ṣèbàjẹ́ yẹn ni àbí fáwọn tí wọn ò tiẹ̀ bá wọn ṣèbàjẹ́ táwọn náà ń bẹ lọ́hùn ìbàjẹ́ àwọn tó ń mú létí wọn tí wọn ò sì sọ fún wọn pé nǹkan ṣe yìí ó díẹ̀ káàtó ìbàjẹ́ yẹn ó máa dínà gbígbàdúrà tiwọn náà níwájú Ọlọ́run subhanahu wa ta'ala so eléyìí ẹ jẹ́ ká gbìyànjú kí ká gbọ́yé wal hadithul hadi ashar hadith ẹlẹ́ẹ̀kọkànlá ani abi sa'id al-khudri radiyallahu anhu ani nabi sallallahu alaihi wasallam qol òtíjọ́ ọlọ́run ní afdol jihad jihad tó lọ́lájú kalimatu adlin inda sultan jairin òun náà ni kéèyàn ó sọ tọ́ọ̀rọ̀ kéèyàn ó sojú abẹ́ǹkó níwájú aṣáájú tó jalábùsí jairin una imana zalimin azulimu alijawuru alijawuru bimaana azulimu rawahu abu dawuda wa tirmidhi wa qala hadithun hasan athani ashar hadith ẹlẹ́ẹ̀kejìlá ani abi abdullah tawrik bin shi'ab albahliy albajaliy alahmasiy ana rajulan sa'alan nabiya sallallahu alayhi wa sallam arákùnrin kan ó bèè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wakọ̀dù wádọ̀ àríjìlá o filgars ayé aljihad ẹni yìí ó sì ti gbé ẹsẹ̀ rẹ̀ lẹ́nà láti lọ jagun sójú ọ̀nà ọlọ́run ó wá ní ayul jihad afdol ìjagun ọ̀nà ọlọ́run èwo ló jù irú ìdúná èwo ló jù nínú jihad. No qal kalimatu haqqin inda sultanin jairin oníjàálì tó tóbi tó bù áyà òun náà ni kéèyàn ó lè sọjọ́ abẹ́ ń kó kéèyàn ó sòótọ́ níwájú aláṣẹ tó jẹ́ kíni o tó jẹ́ alábòsí rawahu nasai bisnadi sahih wal gharisu bi ghayn mujam maftuha suma ra sakina suma zai kawri al إذا كان من جلد أو خشب وكلا لا يختص بجلد وخشب wọ́n ní tí agbàlérò pẹ̀lú wíwà kọ́dù wádọ́wà ríjìlá ó filgars algars yẹn ẹ̀rìgbé tíyàn bá ń gun ẹṣin wọ́n máa ń ṣe nǹkan kan tíyàn máa ń gbẹ́sẹ̀ lé abẹ́ẹ̀kọ́ tẹ́gídẹ́ sí yọ̀bá sáré yọ́mọ̀ fi kíní yẹ ó fi máa gbá báyìí kò náà ń pè ní algars pé ẹni tó béèrè béèrè yìí ó ti gun orí ẹṣin ó tiẹ̀ ti múra wọ́n wá ní jihad wo ló lájú anabi wa sàlàyé fún athalis ashar èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá an ibn mas'ud látọ̀dọ̀ àfọwà ọmọ mas'ud qal qala rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ní inna awwala ma dakhala naqas ala israel in tó kọ́kọ́ jẹ́ kí àbùkù àdínkù àìmọ̀mọ̀ téèyàn ń ṣe mọ́ ní tó jọ kọ́kọ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ Israel òun náà ni pé annahu kana rajul yalqa rajula fayaqul ọkùnrin kan àtọkùnrin láàrin wọn wọn máa pàdé ara wọn báyìí wọn wà ní ya hadha ittaqillah lágbájá tọ́bámọ̀dé Nàìjíríà bẹ̀rù Ọlọ́run bóyá ẹni tó wà lórí ìrìn àjò kan ni <clears throat> fayaqul ya hadha ittaqillah ẹni yìí tán bá ti pàdé ara wọn yóò sọ fún pé páyà ọlọ́run wàdà gbéjù sílẹ̀ ma tasna nǹkan tó ń ṣe fa innahu la yahillu lak torí pé tó ń ṣe yìí kò lẹ́tọ̀ àwọn bàní Israẹli máa ń ṣe bẹ́ẹ̀ tán bá ti ríra wọn tààrẹ nìkan tí ń ṣe tí ò dá wọn sọ fún pé tó ń ṣe yìí ò dá já wọn bẹ̀ fa innahu la yahillu lak torí pé tó ń ṣe yìí ò lẹ́tọ̀ fún ọ thumma yalqa minal gad tó bá tún di ọ̀la tó bá pàdé ẹni yẹn wa huwa ala halihi tẹ́niyẹn sì tún bẹ lórí ìṣesí ìbàjẹ́ tí ń ṣe yìí fala yamna'u dhalik wọn ò wá ní sọ nǹkan kan mọ́ ìbàjẹ́ ń ṣe kò ní kọ̀ fún wọn an yakuna akilahu an yakuna akilahu wa sharibahu wa qa'idah ìbàjẹ́ yìí tẹ́niyẹn ń ṣe yìí kọ̀ wá ní kọ́ dí wọn láti lè mọ́tún mọ́ bá a jókòó wọn máa bá jẹun wọn ma bá mu wọ́n tún yọ máa jókòó papọ̀ falamma fa'alu dhalik nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣesí yìí daraba Allahu quluba ba'dihim bi ba'd ọlọ́run wá kí àyà wọn ẹ̀mí wọn ó wá àwọn tí wọ́n yé ṣe ń bàjẹ́ náà tẹ́lẹ̀ nígbà tán ti ń bó níbàjẹ́ jẹ mu tó yẹ pé ẹ̀kan náà ni wọ́n sọ fún wọn rí wọn ò tún sọ̀rọ̀ já mọ́ àwọn náà padà wá di oníbàjẹ́ torí pé àwọn oníbàjẹ́ ni wọ́n bá jẹ ni wọ́n bá mu náà bá jókòó thumma qala lẹ́yìn ìgbà náà anábì wa káyà kùránì wípé lu'ina alladhi a'udhu billahi minash shaitanir rajim lu'ina àti látorí àwọn Isa ọmọ Maryam dhalika bima asaw ìdí tí wọ́n fi jẹ́ ẹni làánà ni wípé wọ́n yapa àṣẹ Ọlọ́run wa kanu ya'tadun wọ́n sì jẹ́ olùtayọ àlà kanu la yatanahawna an munkarin fa'alu wọn ò jẹ́ ni tí wọ́n máa ń jọ ń kọ ìwà àbàjẹ́ fúnra wọn tán bá rí ẹnìkan tí ń ṣe wọn ò dálé labisa ma kanu yaf'alun Ọlọ́run ló burú jáì ní tí wọ́n ń ṣe yìí tara kathiran minhum ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú wọn yatawallawna alladhina kafaru wọ́n ti sọ di ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ kòríkòsùn ọ̀rẹ́ wọléwọ̀de àwọn wo ni wọ́n sọ̀dá ọ̀nà ni àwọn kèfèrí àwọn tó ń ṣe ogun eléyìí ọlọ́ni làbí sàmà kọ́dàmọ̀tíláwọn anabi wa káyà yìí dé fasikun suratul ma'ida thumma qala lẹ́yìn gbà náà anabi wa sọ báyìí pé kalla wallahi mo fọlọ́n búra latamurunna bil ma'ruf ẹ ní yé máa pàṣẹ dáadáa wala tunawunna anil munkar ẹ sì ní yé máa kọ ìwà bàjẹ́ wala ta'khudanna ala yadi zalim ẹ ní yé máa mú alábòsí lọ́wọ́ níbi àbòsí rẹ̀ wàlà tìrọ́nà alàlàkì àtọ́rọ́n ẹ̀ ní yé máa fi rinlẹ̀ ẹsẹ̀ rinlẹ̀ lórí òdodo wàlà tàṣọ́rọ́nà alàlàkì kọ́sọ́rọ́n ẹ̀ sì ní yé máa fi <clears throat> ẹ̀ ní yé máa kéèyàn kúrú lérí ìntójó òdodo àwọn yẹn mọ́nà tẹ́ẹ̀ bá wá ṣe gùn tàwí yìí la yadribanna Allahu bi qulubi ba'dikum ala ba'd ọlọ́run yóò padà jẹ́ kí ẹ̀mí yín yóò dàbá kan thumma layal'anannakum a tún wá máa sẹ́bi lẹ́yìn náà kama la'anahum gẹ́gẹ́ bí ọlọ́run ṣe la'ana àwọn ọmọ Israel ọwá Abu Dawud wa Tirmidhi wa qala hadith hasan hadith yìí jẹ́ kó wá wípé ẹ̀mí al-arwah junudun mujannada ẹ̀mí wọn a máa kọ́ sí ara wọn ẹ̀mí a máa fà síra wọn ó bá yẹ pé láàrin àwọn èèyàn dáadáa lèèyàn wà bí dáadáa yẹn ò tiẹ̀ sí nínú ìṣesí èèyàn yóò padà máa dìṣe sí èèyàn ẹ̀mí èèyàn ó máa fà sí ibi dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni níbi ìbàjẹ́ béèyàn bá jẹ́ ni dáadáa jù bẹ́ẹ̀ lọ àwọn ẹni ìbàjẹ́ ní bá jókòó lójoojúmọ́ àwọn ní bá jẹ àwọn ní bá mu wọ́n lè jọ ń sùn ni tó bá yá ẹ̀mí rẹ̀ náà ó padà yìí sí bàjẹ́ òun tóun náà ní rí bàjẹ́ ẹni tí ò dá eléyìí máa ń ṣẹlẹ̀ púpọ̀ fáwọn ọmọ tó bá wọlé ìwé ga yunifásitì àbí pólì àbẹ́ǹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí àárín ibi tí ó lọ wọ̀ sí àárín àwọn ẹni ibi òní ọlọ́gba lẹ́sìn ìgbà tẹ́ bá padà wá rí kùránì tó lè kà gan tẹ́lẹ̀ kò ní mọ kùránì kà gbogbo wà pálapàla ayé yìí yóò fẹ́ ṣe aburú yẹn gan ju àwọn tó bá ń bẹ̀ lọ kọ́lọ́n kó sọ wà ń bẹ̀. <clears throat> hada lafsu abi daud wa lafsu tirimidi hadith da kaye lafsu ti abu daud ni ṣùgbọ́n gbà wá ti imam tirimidi olóṣèlú ọlọ́wọ́n bá sọ wípé lamma waqa'at banu israel fil ma'asi nígbà tí àwọn ọmọ israel tí wọ́n mú mọ̀ràrà nínú ẹ̀ṣẹ̀ nahati um ulama uhum àwọn àfa àwọn wọ́n kọ̀ fún wọn kíkẹ́ bá jẹ lélẹ́yìí fọ́làmìyàn tó òun ọjà wọ́n bẹ̀ fàjálẹ̀sù òun fi mọ̀jà lẹ́sìn báyìí làwọn àfa àwọn sí wọn lọ ń bá wọn jókòó níbi àwọn àyè jókòó wọn wà á kàlú òun wọ́n bá wọn jẹun wà ṣẹ́rìbù òun wọ́n bá wọn mu fàdọ́rọ̀bà lọ́ọ̀kùlù bàbá àdìhìm bíbáàd ọlọ́run wá ní kí ẹ̀mí wọn ẹ̀mí wọn ọba dàbà kan wàlà ánàwó alàlìsáni dáwùdà wà ìsàbùnú mariam ọlọ́run sì tún láàánà wọn látòrí àhán ànábì dáwọ́dà àtànábì musa isa ọmọ mariam dhalika bima asaw látara tí wọ́n ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ní o wa kanu ya'tadun wọ́n sì jẹ́ ẹni tó yàpá àṣẹ ọlọ́run fajalasa rasul sallallahu alaihi wasallam ànábì jókòó wa kana muttaki'an ànábì fẹ́ gbẹ̀lélẹ̀ tẹ́lẹ̀ ni faqal tàtìrúhùn alàlhàkí àtọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní yóò rí bẹ́ẹ̀ títí tẹ́yìn náà tẹ́ fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn tẹ́ mú wọn dúró lórí ìgbìnì lórí òdodo qawluhu tàtìrúhùn ayé tàtìfúhùn ẹ̀ ẹ̀dẹ̀ fún wọn wàlítàkṣòrónàhù ayé látọ̀bìsánàhù ẹ kí wọn نبي بعد ìbàjẹ́ والحديث الرابع عشر عن أبي بكر الصديق رضي الله عنه قال يا أيها الناس إنكم لتقرؤون هذه الآية يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا الطريق وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعم أم الله بعقاب منه رواه أبو داود والترمذي والنسائي بأسانيد صحيحة wọ́n ní àfọwọ́ Abubakar ó ní ẹ̀yin èèyàn ẹ má sì kéwu tú o torí pé ẹ̀ ń ka àyà yìí nínú Kùránì wípé Ọlọ́run mo pè yín onígbàgbọ́ òdodo àlékún anfusakum ọ̀rọ̀ yín ó dọ̀wọ́ yín o kó lórí ó dá orí ẹ̀ gbé la yadurukum kò sì kórìíra kan báyìí mandola ẹni tó bá sọnù ìdàkítàdé ìtún lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti mọ̀nà ẹni tó bá ti sọnù tó fọwọ́ rẹ̀ fàfọ́ rẹ̀ wa máa ń bẹ tó máa ń tú àyà yìí wípé lẹ́yìn àdúrò kú mandola sátàdé ìtún èwo ni wáàsì ẹni tí ó mọ̀nà kò kórìíra báwa ti wà káàsá mọ̀ sí tọ́lọ́nù wọn ní eléyìí ò rí bẹ́ẹ̀ o wípé àfọwọ́ Abubakar ni pé mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tó sọ pé inna nasa pé àwọn èèyàn إذا رأوا ظالما فلم يأخذوا على يديه tí wọ́n bá rí alábòrìsì tí ń ṣe nǹkan báyìí tí wọn ò sì pín lọ́wọ́ ìbàjẹ́ tí ń ṣe yẹn awoṣaka ń ya ọmọ òmùlà ọbẹ̀ kọlùmìnà in tó súnmọ́ òun náà ni pé tí ìyà ọlọ́run bá dé àtàwọn tán dá sí nǹkan yẹn àtàwọn tí ó dá sí gbogbo wọn pátá ìyà ọlọ́run bá yóò kárí wọn ṣùgbọ́n abẹ́ ọlọ́run bá ń tóbi rẹ̀ kí wọ́n fi àjẹ wá la máa ń sọ wípé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan kan ń bẹ táà lórílẹ̀-èdè tó lè ṣokùnfà bínú ọlọ́run ṣùgbọ́n látara àánú ọlọ́run lérí wa ọlọ́run ò ṣe kí ni o kò bínú sí umma yìí abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí wọ́n sàmọ́ sí wa kò lórí dáadáa wa sallallahu ala nabiyyina muhammadi sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh